بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله والسلام عليكم ورحمة الله وبركاته mo بوبو gbogbo ẹ̀yin olùgbọ́ wa ní kíkí ti Islam mo kí wa káàbọ̀ ní ọjọ́ tòní ọjọ́ òní ni ọjọ́ yọ́mùl ìsìnáìn yọ́mùl ìsìnáìn twenty third ọjọ́ kẹtàdínlógún ọjọ́ kẹtàlélógún ọjọ́ ìkẹtàlélógún twenty third oṣù kẹfà jùmọ́dà. al-akhira ọdún 1444 mo kí wa káàbọ̀ sórí ètò wa ètò yín lórí ìkànnì yìí ìkànnì Taalim TV zumuratu lijahil zumuratu lijami au zumuratu lijami zumuratu li jahil zumura jahili ni zumura jamiu zumura aláìmọ̀kan òun ni zumura jamiu èyí ni ẹ́písòdù keje insha allah uh, ẹ́písòdù kẹjọ ẹ́písòdù 8 insha allah nínú àwọn episode tó ti síwájú a ti láǹfààní láti mọ àmì àìmọ̀kan tó gbópọn tí ń bẹ lára alàgbà afa Michael Muhammadu Jamiu Adéyẹmí Abóyèpé bákan náà a ti láǹfààní láti ṣe àǹfà láti ṣàlàyé fún wa nípa àwọn àkídà wọn gẹ́gẹ́ bí àṣeláǹfààní láti sọ nípa àwọn wo gan ni aláìmọ̀kan tó gbópọn àwọn wo ni aláìmọ̀kan tó gbópọn àwọn ọmọ wọn ti yadé sórí prógrámù wọ́n ti ń gbé orí pupa wọlé o <laughs> wọ́n ti ń gbé orí pupa wọlé ẹ̀yin tí ẹ jẹ́ olùfẹ́ òtítọ́ ẹ ni kanta orí pupa wọn ẹ ni kanta orí pupa wọn pẹ̀lú love and like kẹ̀rẹ̀ máa ṣíà prógrámù yìí bó bá ti ń lọ ẹ má fún wọn láǹfààní láti jẹ́ kí wọ́n ṣe tí wọ́n á fi flagi prógrámù wa yìí o wọ́n mọ̀ pé àṣírí àwọn ti tú àdúrà mi ni wípé kí Allahu jẹ́ kí ìdánilẹ́kọ̀ọ́ yìí kó ṣe wọ́n ní àǹfààní kí Allahu bá ní tú wọ́n lẹ̀ lórí ìgbèkùn lórí ìdè tí Alfa Michael tó dè wọ́n mọ́ kó tó kúrò láyé àwa fẹ́ gbìyànjú a fẹ́ fi wáàsí tú wọn sílẹ̀ ni àwọn òye èpè iṣẹ́ wọn òye èbúbú nígbà táwa ń ṣe àlàyé ọ̀rọ̀ fún wọn èmi lérò wípé tí ó bá jẹ́ pé wọ́n wà lórí òdodo ni àwọn ẹ́písòòdù kọ̀ọ̀kan tí mò ń ṣe yẹn ló yẹ kí wọ́n máa ṣe rọ́dù ẹ̀ kí wọ́n yan agbẹnusọ wọn bóyá khalifa wọn ni o bóyá ẹni tó tún yanjú ju khalifa lọ nínú zùmúrà wọn ni o kí wọ́n yàn án kó ṣe kí ni kó máa fọ èsì pé eléyìí tó sọ yìí kò rí bẹ́ẹ̀ ẹ̀rí rèé èyí tó sọ yìí kò rí bẹ́ẹ̀ ẹ̀rí nìyí ohun táyé retí nìyẹn kì í ṣe kẹ́ ẹ máa tẹ orí pupa láyé ń retí kì í ṣe kẹ́ ẹ máa bú èbú láyé ń retí kì í ṣe kẹ́ ẹ máa fi mí ṣépè lójoojúmọ́ láyé ń retí èébú yín èpè yín yóò tún máa ṣe àkóbá fún yín níwájú aláòní subhanahu wa ta'ala nítorí náà ẹyẹ èbúbú ẹ̀rí mi bú ẹyẹ pèsè ẹ̀rí èpèsè fún mi ẹṣẹ́ mọ níwọ̀n èyí tẹ́ ẹ bá ṣẹ́ orí ara yín lẹ́ẹ̀kì gbé e tọ́ a ti wá ṣe àlàyé síwájú ìwọ̀nba àlàyé tá a ti ṣe yìí ah, àbọ̀rọ̀ làbọ́mọlúàbí sọ. So tó bá dénú rẹ̀ tán yóò sì di odidi àbọ̀rọ̀ làbọ́mọlúàbí sọ tó bá dénú ẹ̀ tán yóò di odidi ẹ̀yin tẹ́ ẹ ti gbọ́ tẹ́lẹ̀ mo fẹ́ kẹ́ ẹ tún àwọn ẹ́písòdù tó síwájú kẹ́ ẹ tún wọn gbọ́ ẹ̀kọ́ wà nínú ẹ̀ kìí ṣe ti àlùfáà Michael nìkan ló jẹyọ nínú ẹ̀ gan àwọn àwọn irú rẹ̀ mìíràn sọ̀rọ̀ tó tabá ó ń bẹ nínú ẹ̀ wọ́n bẹ nínú ẹ̀ nítorí náà mo rọ ẹnìkọ̀ọ̀kan wa ẹ jẹ́ ká fara balẹ̀ gbóhùn lójú ọ̀rọ̀ àwa kì í ṣoníjà yín ṣùgbọ́n ìfẹ́ sọ wá di oníjà yín àwa fẹ́ ràn yín lọ́wọ́ ni kẹ́ ẹ lè bọ́ nínú ìgbèkùn insha allah àwọn kan tí wọ́n ti ṣe zùmúra jáhìlù rí tí aláwọ̀ ti pé kí wọ́n rìnà rí òdodo tí wọ́n ti kúrò níbẹ̀ bí wọ́n ṣe gbọ́ prógámù tí mo ń ṣe inú wọn dùn gan-an wọ́n sì ń ṣàdúrà fún mi pé à ah, irú ìdánilẹ́kọ̀ọ́ yìí àwọn tí ń wá tipẹ́tipẹ́ àwọn tí ń wá irú rẹ̀ tipẹ́tipẹ́ torí wípé aláwọ̀ ló yọ àwọn kúrò nínú ìgbèkùn Alfa Michael ṣùgbọ́n àwọn ẹbí àwọn sì wà nínú ẹ̀ torí pé alfa michael tàkùté tó dẹ́ẹ̀lẹ̀ ó dẹ́ fún odidi ẹbí kọ̀ọ̀kan ni ó dẹ́ẹ̀lẹ̀ fún ẹbí kọ̀ọ̀kan bàbá ìyá ọmọ àti àwọn ọmọ ọmọ wọn ló dẹ́ẹ̀lẹ̀ fún so límòwé níbi tí wọ́n wà yẹn àti ní àwọn àyè mìíràn tí wọ́n tún ní ẹ̀ka sí ti bàbá ti bàbá tìyá tìyá tọmọtọmọ ni wọ́n kóra wọn lọ síbẹ̀ wọ́n kóra wọn lọ sí mòwe tá à pè ní inú igbó mòwe ẹ lánàá inú igbó ló wà lónìí ó ti lajú ibẹ̀ ti ibẹ̀ ti dìgboro okay now ohun tó wá ṣẹlẹ̀ ní wípé bíi kí ọmọ kójú rẹ̀ ó là pé à inú ìṣìnà làwọn wà kó sá kúrò lágbo wọn kó sá kúrò ní agbo wọn bíi kí bàbá kó sá kúrò bíi kí ìyá kó sá kúrò ẹni tó bá sì ti sá kúrò òun ló sá kúrò kò lè mú ẹlòmíì kù ńbẹ̀ so àwọn tí wọ́n ti kúrò ńbẹ̀ yìí àwọn ẹbí wọn sì wà nínú wọn tó sì wà láàrin wọn nínú ìlànà tí alfa michael muhammadu jamiu adéyẹmí abóyèpé tó sì fi lọ́lẹ̀ ni wípé ẹni tó bá ti kúrò láàrin wọn wọ́n máa ń wọn oṣù mẹ́fà fún pé kí ó fi ta pé láàrin oṣù mẹ́fà àti tiẹ̀ máa ta yàtọ̀ sí yẹn ẹni tó bá kúrò láàrin wọn alfa michael yóò pe àwọn ẹbí ẹ̀ tó ṣẹ́kù wípé láti àsìkò yẹn lọ o wọn ò gbọ́dọ̀ bá sí àṣepọ̀ rárá wọ́n á dì kí onítàn kó ti di kèfèrí kèfèrí tí ń pèyàn kèfèrí wọ́n á dì kí ààrẹ lẹ́ni làánà àtọmọdé àtàgbà ni wọ́n sì máa ṣẹ́di ilé onítàn lórí títí yóò fi sú wọn kódà irú ẹni bẹ́ẹ̀ kò ní láǹfààní láti wá bá òbí rẹ̀ tó bá já sí pé òbí ẹ̀ wà ń bẹ̀ wọ́n sì fi òfin di òbí ẹ̀ náà pé òun náà gbọ́dọ̀ lọ bá ọmọ rẹ̀ tó ti kú nínú zumura jahil ayé alákátá tí alfa michael jẹ sí ekú rèé o ó tù bí ó tù hàn o ó ya òbí àti ọmọ rẹ̀ o zumura tùbí tù hàn ni wọ́n o zùmúrà túbitúran òun ni zùmúrà jami tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí. àlùfáà michael yìí ó tún ṣe àwọn aburú míì o ó ṣe àwọn aburú míì tá à sì mẹ́nubà. a máa fo àwọn aburú kan a fo àwọn aburú kan fún ìdí pàtàkì àmọ́ àwọn aburú kan bẹ tá à ní fò nítorí pé àwọn aburú yìí tá a bá fò ó tá a bá fojú fò ó ipa abú tó ní nínú ẹ̀sìn kò ní fún wa láǹfààní láti lè fojú fò ó so ọ̀rọ̀ sì ń bọ̀ ṣùgbọ́n níjókòó wa báyìí nínú àwọn tí aláwọ̀ ti kó yọ nínú páńpẹ́ Alfa Michael wọ́n fẹ́ sọ ìdí tó fi kúrò nínú zùmúra jahil ìdí tó fi kúrò nínú zùmúra jahil mo sì wá ń fi àsìkò yìí sọ fún gbogbo ẹni tó ti kúrò nínú zùmúra jahili wípé èmi yóò mọ fún wọn ní àǹfààní lórí ètò yìí torí wípé àwọn ni wọn lọ àwọn ni wọn rí kùnkùndùn ẹ̀ àwọn ni wọ́n mọ wúlẹ̀wúlẹ̀ aburú táwọn ń gbé ṣe nímòwé ní agbo zùmúra jáhìlì yìí nítorí náà láti àsìkò yìí lọ èmi ọ̀mọ̀ fún ṣẹmọ̀kémi fààyè gba kíyàn pè mí wọlé lórí ètò tọ̀ kì í sábà sí ààyè torí ẹ̀kọ́ tá a fẹ́ kó àwọn èèyàn pọ̀ ju kí àwọn aláìní kan ṣe kí wọ́n máa fi ọ̀rọ̀ wúrowúro dí wa lọ́wọ́ lọ. àmọ́ ní ti kéèsì zùmúra jáìlì yìí a fẹ́ máa gbọ́ ìrírí àwọn ex-members àwọn ex-members àwọn mọṣẹ́rì mo kúrò níbẹ̀ kí ni wọ́n ń ṣe níbẹ̀ nígbà tí wọ́n wà níbẹ̀ kí ló mú wọn kúrò níbẹ̀ bóyá tí ayé bá tún gbọ́ yẹn ẹ mọ̀ wípé ọ̀wọ́ èyí tí mo ti sọ síwájú nípa zumura jairi àti alfa michael ẹ mọ̀ wípé èmi ò tí ì sọ tó mi ò tí ì ṣe kí ni mi ò tí ì sọ tó insha allah ẹni ìyówù tí ó bá ti wá jẹ́ ex-member zumura jairi yìí tó fẹ́ pè wọlé sórí ètò onítọ̀hún ti gbọ́dọ̀ kọ́kọ́ ti pè mí ní àpèélẹ̀ tí màá ti fún onítọ̀hún ní àpọ̀ìtímẹ́ǹtì wípé kó pè wọlé sórí ètò pé káyé ó gbọ́ ohun tó fẹ́ bá wa sọ ohun tó bá wa sọ yìí lèmi wàá fi ojú ẹ̀sìn wò ó eléyìí tó ń rí pé kò dáa tí wọ́n ṣe tó bá dáa nínú ẹ̀sìn màá sọ ọ́ eléyìí tó rí pé kò dáa tí wọ́n ṣe tó bá dáa tí ò bá dáa nínú ẹ̀sìn màá emphasize ẹ̀ pé lódodo kò dáa kò bẹ́sìn mu kò bẹ́sìn lọ so nítorí náà ẹni tí ń bá gbà lálejò sórí ètò ó ti ẹ ti búùkù lẹ̀ mi ò ní fẹ́ kó di wọ̀sọ̀wọ̀sọ̀ mi ò ní fẹ́ kó di monkey game ok tó bá dá sí nìkan péré ni màá lè gbà láàyè onítọ̀hún sọ ọ̀rọ̀ ohun tó jẹ́ experience ẹ̀ pẹ̀lú wọn tọ̀ tó bá ti wá parí ọ̀rọ̀ ẹ̀ èmi ọ̀ wá ṣẹ̀ wá sọ àwílé lórí ohunkóhun tí onítọ̀hún bá sọ nítorí náà ọ̀kan nínú àwọn ex zumura jahil yóò pè wọlé láìpẹ́ yìí yóò pè wọlé láìpẹ́ yìí tẹ́ gbọ́ ohun rẹ̀ ketekete insha allah torí náà kí arákùnrin wa ẹni tí aláòkó yọ nínú páńpẹ́ alfa Michael ẹni tó ń ṣe dáwà kò ṣẹbọ kò sóògùn tó sì jà sí pé kò dẹbọ mọ́ kò dá ẹbọ mọ́ kò dẹbọ mọ́ kò dẹbọ mọ́ kò tún wá dá nǹkan mí ìmọ̀ nínú ẹ̀sìn aláìmọ̀kan tán bẹ́lẹ̀ aláìmọ̀kan tó gbókan ni tó fẹ́ kó ayé sínà ó sì ti kó àwọn kan sínà ọ̀rẹ́dì kí aláòkó bá ní là wọ́n kúrò nínú ìṣìnà rẹ̀ so nítorí náà à ń retí ìpè láti ọ̀dọ̀ ex Zumura Jail láti àsìkò yìí lọ tọ́ kó tó wá di pé a máa sọ̀rọ̀ lọ ti wa a máa sọ̀rọ̀ lọ tí onítàn bá ti ráàyè láti pè wọlé yóò pè wọlé nínú ọ̀rọ̀ tá a sọ lọ ó ní pé àlùfáà máíkẹ́lì títí tó fi kúrò láyé kò ṣe hajj kò ṣe hajj ohun tó sì ràn mọ́nu náà ni pé wàlẹ̀ hajj wàlẹ̀ ìsàlẹ̀ bẹ́rù gẹ́gẹ́ bí ṣe máa ké fáwọn àwọn èèyàn rẹ̀ tó dè mọ́lẹ̀ ọmọ ń sọ wípé kùránì sọ pé wàlẹ̀ hajj wàlẹ̀ ìsàlìbẹ̀rù hajj kìí ṣe iṣẹ́ rẹ̀ mo sì yẹn nínú ọ̀kan nínú àwọn episode tó síwájú but lẹ́yìn ìgbà tí mo parí program tán ọ̀kan nínú mẹ́mbà zùmúra dáìlì ó pè mí ó pè mí ẹni yìí jẹ́ ẹnìkan tó jẹ́ ẹni dáadáa torí owó ná sẹ́sìn ẹni yìí wọ́n wá ń tako ọ̀rọ̀ tí mo sọ yẹn pé a kò rí bẹ́ẹ̀ kò ṣe gbá kò ṣàwo ohun tó bá jẹ́ conversation mi àti ẹ̀ mo wá sẹ́ǹdì ẹ̀ sí ọ̀kan nínú àwọn ex member pé ọ̀rọ̀ eh, ẹni tó sọ nípa pé alfa eh, michael ò sí hajj pé kúrò láyé wọ́n á sẹ́ǹdì conversation yẹn sí pé gbọ́n tí ẹni tó wà ń bẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí tó sọ ẹni yẹn wá gbọ́ ẹ̀rìn pé irọ́ ló pa ẹni tó sọ̀rọ̀ yìí òun mọ̀ orúkọ ẹ̀ rèé pé ẹni yìí gan ẹni yìí gan òun ṣe hajj ń tiẹ̀ o ọ̀rọ̀ sọ bó ṣe ṣe hajj ó ní jẹ́jẹ́ mọ̀ wípé hajj tí ẹni yìí ṣe tó jẹ́ hajj àkọ́kọ́ tó ṣe lójú ayé bàbá ó ní jẹ́jẹ́ mọ̀ kó san fáìlì fún bàbá èmi ò gbọ́rú ẹ̀ rí o ó san fáìlì wọ́n lọ ṣe hajj ó sọ fún bàbá ẹ̀ á máa tẹ̀síwájú ẹ jẹ́ kí ẹni tó fẹ́ pè wọlé ó ti pè wọlé báyìí بسم الله السلام عليكم السلام عليكم hello hello ah náà ṣẹlẹ̀ ẹ tún pé o. tọ́ wọ́n lẹ́nu yìí sọ fáyì ẹni náà lè mọ́ gbọ́ mi báyìí ó san fáìnì fún bàbá ó san fáìnì pó lọ sí hajj èmi ò ẹ̀ rí o ìyẹn ni pé ok. wa aleykum salaam wa rahmatulahi wa o àtúnṣe olúwa o. naam ẹ fẹ́ dá sí ẹ fẹ́ sí zumura jahili. bẹ́ẹ̀ni zumura jahili bẹ́ẹ̀ni. tọ irú irú èèyàn wo ẹ má dárúkọ yín o ẹ bùkátà fi ké dárúkọ yín ṣùgbọ́n àwọn náà àwọn náà mọ ohun yín wọ́n sì dá yín mọ̀ ẹ mọ̀ wùlẹ̀ dárúkọ yín àwọn ọ̀bẹ́ ìtúbọ̀ wá ń bi í léèrè yìí àwọn ni mo fẹ́ kẹ́ ẹ máa pè sí ẹ o àwọn ọ̀bẹ́ tí mo bá ń bi léèrè sẹ́ o ni mo fẹ́ kẹ́ máa fọ èsì ẹ̀ fún mi. ẹ̀yin gẹ́gẹ́ bí ẹnìkan ìgbà wo ni pẹ̀lú zùmúra jáìlì ìgbà wo lẹ kúrò bẹ́ẹ̀. mo ti wà níbẹ̀ láti nineteen 75. Láti 1975. 75. Lẹ́ti wà bẹ́ẹ̀. Látọ̀dọ̀ látọ̀dọ̀ ni mo sì wà bẹ́ẹ̀ mo jẹ̀ kúrò ní 2013. 2013. 13 ni mo kúrò mẹ́. Ah, 2000 kí la wà yìí? Ok, 23 la wà yìí, ok. 23 la wà yìí. Ok. Bí 10 years ago lẹ́ti kúrò mẹ́ nìyẹn. Bẹ́ẹ̀ni, bẹ́ẹ̀ni ta. Ẹ wá lò sọdún mélòó láàrin wọn? ó fẹ́ tọ́gbọ́n ọdún bàbá. ó fẹ́ tó ọgbọ̀n ọdún. bẹ́ẹ̀ni. ọmọdún mélòó lẹ gbà ọmọdún mélòó lẹ jẹ́ nígbà tẹ́ fi gbà ń bẹ̀. mi ò sí lè ju bí ọmọ bí bóyá bí twenty àbí twenty two lọ. ok ṣé bàbá yín ló mú yín lọ ọbẹ̀ ni àbí màmá yín àbí fún ara yín ẹ lọ rẹ̀. ẹ ẹ nígbà yẹn a wà ní sáìdì fọmùjọ́sì mọ́ mọ́sálásí jímọ̀ so ó dẹ̀ máa ń ṣe àwọn lẹ́ṣọ̀ yẹn ní iwájú mọ́sálásí tí wọ́n tọ̀tàn so ibẹ̀ làwọn náà ti ń ṣiṣẹ́ láti ń tajà so eré àti inúgbó wọn ra wọn yẹn so láti máa ń gbọ́ wà sí díẹ̀ díẹ̀ láti ń gbọ́ lẹ́ṣọ̀ díẹ̀ díẹ̀ mọ́ra wọn. ok bẹ́ẹ̀ tí wàá jọ ìwọn nìyẹn. bẹ́ẹ̀ tó ti wàá jọ ìwọn nìyẹn. yìí ṣe nípasẹ̀ bàbá yín àtìyá yín. rárá rárá kódà àwọn bàbá mi àti màmá mi wọ́n kìlọ̀ fún mi pé ṣé ẹrú mọ mọ́tò ni mo fẹ́ lọ ṣe é bẹ́ẹ̀ ni ṣé màá máa ṣe ẹrú mọ mọ́tò bẹ́ẹ̀ ni láwọn pérẹ́tì mi sọ fún mi bẹ́ẹ̀ kí ni ìgbọ́. tẹ́ ẹ gbọ́ tọ̀. mi ìgbọ́ o. tọ̀ ẹ sá lo bí ọdún mélòó bẹ́ẹ̀ báwọn. mo fẹ́ lò tó ọdún twenty eight àti twenty nine years. bíi twenty close to twenty nine years lẹ ló ń bẹ́ẹ̀. bẹ́ẹ̀ bẹ́ẹ̀. tọ̀ kí wá ló wá ṣẹlẹ̀ kí lẹ rí tẹ́ ah, fi kúrò láàrin wọn. náà náà náà náà ẹ ṣe púpọ̀ ẹ ti mo dúpẹ́. torí wọ́n ń sọ àwọn gbólóhùn kan tí mò ń gbẹ́ dára pé àwọn ta kúrò nínú ẹ̀sìn àwọn ta kúrò níbi kùránì pé kọ́ lọ wo bẹ́ẹ̀ yóò mọ̀ wá pé àwọn mọ̀ àwọn mọ̀ àwa kọ́ lọ wo ẹ̀kọ́ wo kọ́ lọ wo ìtawàdà. so ìtawàdà ìjà pẹ̀lú ìtọ́lá àwọn ilé kó lẹ́sìn ni mo kó wá bá sábà ti tójú mi ti kàtà mo fi agbára rí ìlẹ́sìn ìjẹ́sì pé ohun táwọn òbí mi sọ pé mi látara pé màá tẹrù mọ́ mọ́tòkè yìí ni wọ́n á padà ń jẹ́ ìdíẹ̀ látara pé níjọ́ yẹn tó wọ́n sáàpù obìnrin wọ́n sáàpù ọkùnrin lẹ́gbọ́n mi ta. à ń gbogbo ayé ló ń gbọ́ yìí. ẹ ẹ so wọ́n sáàpù ọkùnrin wọ́n sáàpù obìnrin tó ní àyè tí obìnrin wọn ní àyè tọkùnrin wà tó ọmọkùnrin kan sàdédé lọ mú ọmọ kan níbi tó ti wọn tó ó mú lọ sí ẹ̀yìn ẹ̀yìn inú ọgbà tó yàtà lẹ́ mọ́tí wọ́n dàgbà nígbè so títí pé nígbà tá a yẹn wọ́n pe gbogbo jẹ̀mọ́ tó wọ́n yàbọ̀ rí lórí tó àdéhùn ni àbóòtọ́ ni tó nígbà a máa gbọ́rọ̀ yẹn tán pé ọkùnrin yẹn sí inú jẹ̀mọ́ nígbà a máa gbọ́rọ̀ yẹn báyìí ó di òdodo nẹ́ẹ̀sì kí ni bàbá ti báyìí. ẹni sùúrù ẹni sùúrù ó fẹ́ kẹ́ farabalẹ̀ fẹ́ kẹ́ farabalẹ̀. ibo ni wọ́n kà fún sí sẹ́ni mọ̀wé náà ni. nímọ̀wé náà ni nímọ̀wé náà ni níbi forty three ok wọ́n kàpọ̀ ọmọ ok wọ́n kàpọ̀ obìnrin sọ́tọ̀ wọ́n kàpọ̀ ọkùnrin sọ́tọ̀ ọkùnrin kan wá lọ mú ọmọbìnrin kan. bẹ́ẹ̀ ni. ọwọ́ amú bọ́ sẹ́yìn. ó mú lọ sẹ́yìn ọgbà. ọwọ́ bá ti bàjẹ́ ń bẹ̀. látàlẹ́ mọ́túmọ́. ok ó náà padà jẹ́ pé a máa tìrìtì ọ̀rọ̀ yẹn tó wà tó ń tìrìtì ọ̀rọ̀ yẹn lọ́wọ́ ó padà jẹ́ pé kó ṣe rí náà nìyẹn. kí kí bàbá bàbá ajá ilé ẹ̀ sọ ń jọ́dọ̀ lọ ni pé a tó kò sójú rẹ̀ náà lọ tó a ó kọ̀ lọ́lẹ̀ wẹ̀sì náà ni tó ní ọdún lẹ́sẹ̀ olóṣù tó lọ́lẹ̀ wẹ̀sì ráyì nẹ́sìn ìmọ̀tòmí tó tó tàkì mọ́tòmí tó lọ́ba di pé pátí àràbò di pátí àkéwù a. Mo ń bọ̀, mo ń bọ̀, mo ń bọ̀, mo ń bọ̀ ẹni sùúrù, ẹni sùúrù. Lọ́dọ̀ àwọn tí ń gbọ́ wa tí wọ́n lè gbọ́ ayé dáadáa. Ọkùnrin kan, ọmọbìnrin kan lọ sẹ́yìn ọgbà níbi tí wọ́n rí bàbá káàmpù yín sí ní Mọ̀wé. Ok, nígbà tí ọ̀rọ̀ wá tú, táṣìírí tú, kí ló kan bàbá ń bẹ̀ mọ tó kọ bàbá o tó bá fẹ́ pé bàbá lọlẹ̀ wùsì látara pé bàbá tí wọ́n ń báwọn obìnrin yẹn tó fẹ́ pé wọ́n máa wọ́n máa mọ Okay. Ó ti kọ́ tọmọ yẹn tó tẹ́lẹ̀ mi kò wá fún lọ balùpọ̀. Okay. Ìyẹn ló ṣẹ́ ló ṣẹ́ bàbá lókun. Okay. Okay, okay, okay, okay. Okay, bàbá náà ti bàbá náà ti lọ lára ọmọ yẹn rí. Wọ́n ní òun kò tí ì lọ, ó ni, kò tí lọ. Kò tí ì tọ́nù ò tí ì Ok, ẹnìkan wá yára ẹnìkan wá ẹnìkan ẹ̀mọ̀gbọ́ ẹnìkan wá yára ọgbà wájú. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. ọ̀kẹ́ nígbà tí wọ́n rí ẹyin yẹn táṣìírí yẹn wá tú ọ̀kẹ́ bàbá wa fẹ́ kí òun mọ́gí ìgbàlẹ́ ọjọ́ náà. o. kí la tẹ̀lẹ̀ sí bàbá. o wọ́n fi fàájì àti kò àdáàrírun èmi èmi tèmi èmi dáàrírun tèmi padà ok. látara pé ṣé ìlú pé níwà ti rí bátíà kì í níwà ti rí bátíà lọ́wọ́ tí ó jẹ́ jẹ́ kò nínú kò ní dáadáa rẹ̀ tèmi padà. ok. so ó tún lọ tà àti ìyẹn ìyẹn ti dùn síta o so ó tún lọ tà bẹ́ẹ̀ tọ́ mi tà. gbogbo ayé ń gbọ́ yín mi kọ́kọ́ mò ń gbọ́ yín. ó tún lọ tà mo tún mo tún ní sí tí mo tún máa rí mo tún ni pé à kí ló tún ṣẹlẹ̀ yìí wìrìwìrì ń jọ fẹ́ẹ̀ fún ìwà àti àgé nínú mọ́sálásí wọ́n ti lọ síbi nígbà tí a ṣe útúbà kí ló ṣẹlẹ̀ tó tó wọ́n wá lo sísẹ̀mù gbọ́njọ́ náà lọ́hùn tó gbogbo tó wà sáko wájú yẹn tó wọ́n wá dìde dúró kí àwọn mọ̀múmú àwọn èrò ẹ̀yìn tó kọ́ mọ́ fi mọ tó ṣẹlẹ̀ ìwájú ẹnìkan bá ẹnìkan já báyìí ṣe kàdákì báyìí òun lọ tó níbi wíńdò kékeré níta ọ̀rọ̀ ló tẹ̀ wá wá ń tó òun náà òun náà a sọ ní pé tó o lọ wọlé tó o jáde padà ní pé ibi tẹ́lẹ̀ wọ̀ ní pé bàbá tú ó tú ṣòkòtò. ẹni sùúrù o ẹni sùúrù o ẹni sùúrù. ẹni ọjọ́ jímọ̀ lọ́jọ́ yẹn àbí. ọjọ́ jímọ̀ lọ́jọ́ yẹn. ok bàbá fẹ́ kírun jímọ̀ fún yín. ìyẹn tí wọ́n ti wà lórí sámọ̀ wọ́n ti ń ṣe wọ́n ti wọ́n ti ń ṣe sámọ̀ wọ́n ti ń ṣe kúbà lọ́wọ́. ok kí ẹ kí ló wá kan fóun bẹ́ẹ̀. ẹ ẹ orí àmì lẹ́nu òṣùwọ̀n wọn máa ń gbé wúrúwúrú nínú mọ́sálásí àdétẹ̀lé tó àtẹnusórí bàbá tó ṣòkòtò tó wọ́n tó ṣòkòtò tọ́lá yìí wọ́n jáde àwọn gbẹ́gbẹ́kù àti àgé wọ́n jáde wọ́n fi padà lọ sí inú mọ́tò tó. Ah, nílé mọ́sálásí. àwọn nínú mọ́sálásí náà ní ìsìnkà tó wà nílò ẹ̀ bàbá tó pọ̀ sínú sámọ̀ ẹ̀ náà lọ ni àdínwó ni pé àbúrò ní sọ́kò tó ń jẹ́ ọ̀dẹ̀ pé kó o jáde tó àdínwó rẹ̀ pé ó sáré wàdà àdínwó kankan tó gbàtọ́ parí gbogbo ẹ́fíìsì gbogbo ọjọ́ ti di ní sáfúwájú yẹn tó wọ́n wá jókòó padà tó àwọn tó wá kọ̀ sínú ọ̀sán ẹ̀ lọ. tó túmọ̀ sí pé lásìkò tí àbá ń ṣe wútúbà lọ́wọ́ ìyẹn alfa e, Michael Jamiu Adéyẹmí Abóyèpé wọ́n tún ṣòkòtò ní yíndàrí wọ́n sọ̀ síbẹ̀ wọ́n gbé wọ́n gbé pò jáde padà ẹ ti rí kí wọ́n lọ sàlùwàlá ṣé wọ́n á kírun fún yín pẹ̀lú ẹ̀ ni ṣé wọ́n kírun fún yín pẹ̀lú ẹ̀ ni. bẹ́ẹ̀ni wọ́n kírun fún ah. pẹ̀lú tó ṣẹlẹ̀ yẹn ẹ dẹ̀ ṣúọ̀ pé níbi sín yẹn. pẹ̀lú gbọ́lọ̀ yèsè tẹ́ ń parọ́ mọ́ bàbá yìí. àtẹ̀lé òkú ọlọ́kùnrin àti àwọn ọgbà tí mo padà kúrò ń bẹ̀ tí mo padà kúrò ń bẹ̀ táwọn ìjọba wa bá mi láti ẹni fáì sí fífi lọ́ni à ní ọ̀sìn wọn lọ nǹkan. mo ní ṣé kí ni òun ṣe ìṣèlè sọ ìṣèlè òun ṣèlè òun àti bá jọ rí náà ni gbogbo nǹkan tó pàṣẹ ló ti kúrò nìyẹn. ó yàtọ̀ oúnjẹ tó ṣe ọjọ́ tó wáìfù gbà tí mo padà lọ kí ni ìsinmi ọdún padà pé wáìfù mi sí àárín ìgbà náà ìyàwó ti mélòó kan pé kí ni ọ̀fẹ́ tẹ̀lé oníláwà ni ọbẹ̀ tẹ̀lé ọbẹ̀ tẹ̀lé ọbẹ̀ tẹ̀lé ọbẹ̀ tẹ̀lé ọba yìí lọ ọbẹ̀ tẹ̀lé ọba yìí lọ. mo wá padà dé bá wọn lẹ́nu ẹ̀ mo á lọ bá wáìfù mi mo ní kò sí wàhálà o tó bá fẹ́ bá wọn lọ bá wọn lọ o mo ní àwọn nǹkan tẹ̀mí sọ pé ẹ tó tẹ̀mí rí ló yẹ kó sọ ló yẹ kó rí ti ń nìyẹn tẹ̀fi kúrò bẹ́ẹ̀. àbí kítú ni. ní ìjọ kan náà so àgbẹ̀yẹ àwọn bẹ̀rẹ̀ lò tó di ọdún kan àbí àbúrúsọ àbí oṣù mẹ́sàn-án tó dájú pé bàbá máa wà níwájú sámọ̀ tó máa wà níwájú láti kírun wọ́n á dẹ̀ wọ́n á dẹ̀ wà lọ wọ́n á dẹ̀ jókòó sílẹ̀ láti sáfù wájú ni ìmọ̀mù tá máa tẹ̀lé máa ti yọ yàrá ni ó tẹ̀lé ní sáfù wájú mi ìrírí mi ìrírí kọ́lẹ̀ rí mi mi ìgbọ́rí mi ìbẹ̀rírú ẹ̀rí tó ṣẹlẹ̀ ládìgbà ládìgbà tí mo jẹ́ mo ti mo ti wà ní ọmọ nítorí báyìí ni màá pé fifty years dáì nítorí báyìí hmm. ni màá pé fifty years so mo ì nílò ẹ̀rí ìrù gbogbo tó ṣe mí lè mọ̀ nìyẹn gbogbo so ẹ bá tó gbà mí láàyè mo tó mo tó ní mi náà tí mo tó fẹ́ sọ. eléyìí tẹ́ ẹ sọ èkó sì sí à ẹni bàbá jókòó wájú kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀. ohun tó ṣẹlẹ̀ ohun tó ṣẹlẹ̀ ni pé afẹ́ kírun kírun ìmọ̀mù máa wà lórí nígbà rí ìmọ̀mù tó máa wà lórí nígbà rí òun kọ́ la fẹ́ tẹ̀lé òun kọ́ la máa tẹ̀lé ìmọ̀mù tá a fẹ́ tẹ̀lé àti sáfù sáfù wájú alákọ̀ọ́kọ́ ìmọ̀mù máa wà. sọ́dà eh, bàbá tó wà níwájú tí ó dìde náà ìmọ̀mù tó wà lẹ́yìn táǹkì táwọn kiri lẹ́yìn rẹ̀ òun náà lòun náà máa tẹ̀lé ṣùgbọ́n ṣùgbọ́n wọ́n jókòó wọ́n ní àìlera àbí wọ́n ní àìlera ok so ẹni tí ó wà á ṣáájú kírun fún yín inú sáfù àkọ́kọ́ lòun ó dùn sí kí wá ni wọ́n fi yẹn sùn tí ẹni tó fẹ́ kírun fún yín ò fi lè pọ́ síwájú kí bàbá tí ò lè nàró káwọn wà níbi sáfù àkọ́kọ́ kí wọ́n fi àga jókòó wọn sáfẹ́ tẹ́lẹ̀ kọ́kọ́ ṣáájú àwọn bàbá yẹn pé kò sọ́mọ ọjọ́ kankan tó síwájú kírun fún wọn rí. Ah, ah, ah, eh, ok ok ok wọn ò fẹ́ ọjọ́ kankan ọjọ́ yídì ọjọ́ bàbá òkè lè sọ kárí mọ̀ kankan kò lè sọ kárí mọ̀ kankan mọ́ so a máa dé nínú òrùn bíi one hour bàbá ń bọ́ bẹ́ẹ̀ dé bàbá bẹ́ẹ̀ dé bàbá bẹ́ẹ̀ dé ẹ́ ó kódà mo ṣe wàhálà kan nínú ọdún kan ramadan nínú ramadan ni ìrọ̀lẹ́ wọ́n tẹ̀ wá láàmú wọ́n tẹ̀ àwọn ọmọ ìbẹ́ láàmú wọ́n dà wá lọ sókun láti lọ sí wájú bàbá òde ní jáde ilé bàbá òde àkàlẹ̀ àti jáde ilé àwọn tó dẹ̀ lè rí àwọn tó lè ṣe kó wà ń bẹ̀ kò jẹ́ tó lè sọ kò jẹ́ tó lè fi pèsè pé àrí bàbá ẹ̀jẹ̀ kí ilé ní lágbájá báyìí lọ sí ẹlẹ́ṣọ́ wọ́n wá dà wá láàmú lọ sẹ́kọ̀ọ́ láti mọ̀ wí rẹ̀ wọ́n dà wá láàmú lọ sẹ́kọ̀ọ́ wọ́n tó lè fi dédé sí ẹgbẹ́ báyìí níbi tó jẹ tó wọ́n tó kó wa padà táàbù wá sínú ọgbà fún ramatosia tó ibẹ̀ ni bàbá ti fẹ́ máa bá wa ṣe wá sí ti ìfẹ́ náà kí ẹ̀ẹ́dì parí tàbí sọdún àárí bàbá. ok ok now ṣé ọ̀wọ́ iṣẹ́ ẹ̀fẹ́ sọ mi torí èmi náà níbi ètò mo fẹ́ bí léèrè o. ok ok mo gbọ́ wípé àwọn ọmọkùnrin níbẹ̀ yẹn wọ́n máa ń kọlà fún wọn. bẹ́ẹ̀ni èmi gbọ́ bí wọ́n ti kọlà. ẹ kọlà. bẹ́ẹ̀ni. ta ló ṣé bàbá yín ló kọlà fún yín àbí ìyá yín. ẹ àyà mi ló kọlà fún mi bàbá mi ló kọlà fún mi Michael ló kọlà o. àlùfáà Michael ló kọlà fún yín. ìlà kí ni wọ́n pè yẹ fún yín o wọ́n ní wọ́n ní ìlà ìlà Ábúráhámù tó kọ bá ọmọ àwọn múmi mi. ìlà ìlà Ábúráhámù tó kọ fún àwọn múmi mi inú tẹnu kúrá náà nìyẹn wà. kò sínú múmi ni. kò sínú ti kọlà. bẹ́ẹ̀ ló ń pèrú ẹni bẹ́ẹ̀. aláìkọlà ok but ọkùnrin nìkan ni wọ́n ń kọ́ ń dà láàrin yín èyí ṣe tí wọ́n kọ àwọn obìnrin nígbà bá sí pẹ́ńtì ọba sí kọlà kìí ṣe múmi ní láì tí wọ́n kọ ah. àwọn obìnrin nílà ṣé gbogbo àwọn obìnrin mú ẹsẹ̀ múmi náà báyìí. Ah. ọ̀dà ìlà tẹ wá ń kọ yìí ṣé ẹyọ kọ̀ọ̀kan lẹ̀ ń já sójú ni àbẹ́yọ kọ̀ọ̀kan lẹ̀ ń já sí etí àbíbò lẹ́sẹ̀ ń kọ́ ẹ̀ṣàlàyé ẹ̀fàyè ókè ókè ṣàyẹ̀ pé mo dúpẹ́ dà ọlọ́run abọ́ alọ́rẹ̀ mi yín o. so a máa kọ mẹ́ta sí àyà àyẹ̀wò fún. ẹ ka ìlà mẹ́ta sí àyẹ̀ tó. bẹ́ẹ̀ni a fa ìlà mẹ́ta sí àyẹ̀ òsì. ẹ tún fa mẹ́ta sí àyẹ̀ òsì. bẹ́ẹ̀ni a tún fa mẹ́ta sí ẹ̀yìn ọ̀tún. ẹ tún fa mẹ́ta sẹ́yìn ọ̀tún. ẹ tún fa mẹ́ta sẹ́yìn òsì. ẹ tún fa mẹ́ta sí ẹ̀yìn òsì. bẹ́ẹ̀ni àtìgbà mẹ́ta sí tán. ẹ̀ẹ́ta mẹ́ta sí itan ọ̀tún. sí itan bẹ́ẹ̀ ni àtìgbà mẹ́ta sí itan òsì. ẹ̀ẹ́ta mẹ́ta sí mẹ́ta sí itan òsì yín. itan òsì bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni àti di àti di múmi nìyí yẹn. ìgbà ilẹ̀ tó di ń kọ ìlà fún ọmọ ọlọ́mọ ó ń kọlà fún ọmọ ọlọ́mọ ní mòwé àpapọ̀ gbogbo làṣẹ wá ń sọ yẹn wá jẹ́ mélòó. twenty four. sixty níwájú sixty lẹ́yìn so sixty náà ní sixty náà ní wá ní ìtàn méjèèjì. but èjìká ń kọ́. èjìká kò sí èjìká àyà ìgbáyà báyìí ṣe ṣe ti gbáyà. ìgbáyà níwájú ọ̀tún òsì ẹ̀yìn náà bẹ́ẹ̀. ẹ̀yìn náà kan wájú náà bẹ́ẹ̀ náà ni. ok àti àti tan òsì náà. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni sà. níwájú. níwájú bẹ́ẹ̀ni. ẹ̀yìn ńkọ́ ẹ̀yìn tán kọ́. ẹ̀yìn àkọsẹ́yìn àkọsẹ́yìn. ẹ̀kọsẹ́yìn. àkọsẹ́yìn tán. ok súrà wo áyà wo ni wọ́n ti ni wọ́n mú wá fún yín lẹ́rìí pé kẹ́ẹ̀tì máa pọ ìlà kẹ́ẹ̀tì jẹ múmìnì kẹ́ẹ̀tì jí múmìnì wọn dárúkọ súrà pé báìbù náà ní náà ló wà. ok inú bíbélì wọn ló wà ṣé ok ṣé ẹ mẹsẹ tí wọn kò sí bẹ́ẹ̀. ẹ rántí ṣùgbọ́n ẹ lè gbé tan yín lẹ́ẹ̀kan padà sí. bẹ́ẹ̀ni ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ papamọra ọmọ ọmọ papamọra. wọ́n mọ ipa pamọ́ra yìí náà sì fẹ́ di múmi nìyí. àwọn náà lè fẹ́ di múmi nìyí. ṣùgbọ́n obìnrin lè di múmìnà láì padà ń tiẹ̀ àbí obìnrin lè di múmìnà láì padà ọkùnrin ni ò lè di múmìnà láì àwọn màláíkà ọmọ ọkọ̀ gbogbo tí wọ́n ń sọ yìí lórí rẹ̀ o àlùfáà Máíkẹ́lì òun kọ ilà sí àwọn ọmọ ọlọ́mọ lára ilà tálẹ́bì tó kó láàánà ẹni tó bá kọ ìlà sára ó láàánà ẹni tó olóòlà tí ń báyàn kọlà sára ó tún wá láàánà ẹni tó gbé ara ẹ̀ kalẹ̀ pé kí wọ́n pa ìlà sí lára láàánà lọ àlèwà ṣímọ́ wálé mustau ẹni tó fa ìlà sára yálà tàṣù ni o yálà ilà kíkọ tí Yorùbá ni o àbí tàwúsá ni o ànẹ́bì láàánú ẹni bẹ́ẹ̀ àtẹni tí wọ́n ní kí wọ́n kọ ilà sóhun lára ọwá ń kọ ilà sí àwọn ọlọ́mọ lára ìjẹ́ ẹ̀mọ̀ yìí tí ọ̀rọ̀ ọlà kíkọ yìí ọ̀rọ̀ ọlà yìí mo ti gbọ́ lẹ́nu ọ̀pọ̀lọpọ̀ yín wípé àlùfáà máíkẹ́ẹ̀lì gbogbo ọmọkùnrin tó bá ti jẹ́ ọmọ kékeré tó jẹ́ ọmọ zùmúra jáhìlì ni wọ́n á kọ ìlà yìí fún ọ̀rọ̀ ọ̀là kíkọ yìí ó dé police station nínú ìwádìí mi ó dé police station tí àwọn ọlọ́pàá tí wọ́n bá ìgbà tí àwọn ọlọ́pàá tó bá ní alfa michaeli pé kò gbọ́dọ̀ kọlà sí ọmọ ọlọ́mọ lára mọ́ ló tó stọ́pù ẹ̀ torí pé lọ́jọ́ náà lọ́hùn ọlọ́pàá tó jẹ́ DPO ní police station tí wọ́n gbé kéèsì yẹn lọ mùsùlùmí ni igbákejì rẹ̀ òun jẹ́ kírísítíẹ́nì àwọn tó wá fẹ̀sùn kan àlùfáà Michael wípé ìlà tí ń kọ́ sáwọn lára yìí àwọn ọmọ tó fi ń ṣe àwọn ọmọ tó fi sun nígbà tó wá dé police station tó wá fẹ́ sọ tẹnu ẹ̀ lọ́wọ́ ní ẹ nínú bíbélì làwọn ti rí pé abrahamu kọ́ ọkọ̀ làsára ẹni tó wá jẹ́ igbákejì dpo lọ́jọ́ náà lọ́hùn wọ́n dákọ̀ ẹ̀ fún mi o àti dpo yẹn wọ́n dákọ̀ rẹ̀ fún mi ó kọ ẹgbẹ́ lọ́wọ́ mi o tọ́rọ̀ bá kàn ń sọ jáde o now wọ́n wá sọ wípé ẹni yẹn wá ní christian lòun tí tí wọ́n ń sọ ní bíbá yìí circumcision ẹ jẹ́ ká gbé bíbélì gẹ̀ẹ́sì jáde kápá ìdábẹ́fọ́ ọmọkùnrin ni wọ́n ń sọ kì í ṣe ìfàlà sí ọmọkùnrin lára lọ́ba ní pé ìfàlà sára ni wọ́n pè é nínú nínú bíbélì Yorùbá ọ̀dà ẹni wá bí èkó dà kò burú òun gba tiẹ̀ báyìí òun ti gbọ́ tiẹ̀ ṣùgbọ́n jẹ́ kó wọ́n á bí ọ léèrè báàsì wo lo ti rí nínú bíbélì ó wá pé ìgbà yẹn ní mẹ́ta mẹ́ta ibi tí apá àlùfà Michael ibi tó ti jábọ́ nìyẹn o wọ́n falà sára gẹ́gẹ́ bó ṣe kàánú bíbélì Yorùbá àti gbọ́n tó yí àwa sì ń sọ fún ọ pé ìdábẹ́fọ́mọkùnrin òun ni bíbélì sọ ń bẹ̀ yẹn ọ̀wà gbà ọ̀dà níbo ló ti wá rí ìlà mẹ́ta mẹ́ta tó ń fà sí ọmọ ọlọ́mọ lára kò lè fèsì ìbọ̀lọ̀ ti rí kọ́ ọ̀fà sítan kọ́ ọ̀fà sítan ọ̀tún itan òsì igbáyà níwájú ọ̀tún igbáyà níwájú òsì àti ẹ̀yìn ibi èjìká níbọ̀lọ̀ ti rí apá àlùfáà Michael jábọ́ ní police station police station ni wọ́n ti wá bá ní ẹ̀ pé látòní lọ ò gbọ́dọ̀ ọmọ ọlọ́mọ lára mọ́ o so tí wọ́n bá pamọ́ lónìí ní zùmùrà jáìlì àwọn ará àwọn DPO police station yẹn òun ló bá ní ẹ̀ tó kò gbọdọ̀ ṣe bẹ́ẹ̀ mà tó tó bá ṣe bẹ́ẹ̀ yóò lọ sí kóòtù yóò sì lọ ẹ̀wọ̀n yóò fi ẹ̀wọ̀n yóò fẹ̀wọ̀n dúra yóò fi aṣọ péńpé yóò fi sin yóò fi roko ọba àmọ́ fẹ́ lọ ẹ̀wọ̀n ló ti stọ́ọ̀pù ẹ̀ ìyẹn báyẹn lẹ́yìn ìgbà tí wọ́n wá darí dé láti police station tọ́jọ́ gorí ọjọ́ ní àbúrò àlùfáà Michael kan wá wá sí mòwe ó wá rí àmì yẹn ó rí ìlàyé lára àwọn ọmọ kan òun ló wá fi gbé ta pé ẹ̀yin èèyàn yìí ṣẹ́ẹ̀fẹ́ jogún ẹ̀gbọ́n ọ̀hún ni abẹ́ mọ̀ wípé ìlà ìdílé àwọn lélẹ́yìí ní Kwara ìlà ìran tàwọn ní Kwara ní ìlà eléyìí báti rí àlùfáà Michael ṣe tún nìyẹn wípé ìlà tí wọ́n ń kọ nínú ìran tiwọn lọ́wọ́ ń kọ́ sí ẹ̀yìn lára ṣe ti rí èrè tí ń bẹ níbi kíyàn jálẹ̀ mọ̀kan báyìí ṣe ti rí báyìí nìsín ọlọ́run ló wá mọ iye àwọn tó kọlà sí lára báwọn kò dín ní ọgọ́rùn-ún èèyàn tó kọlà sí lára ìlà tó sì tán bá sì pọ̀ sí lára kò tẹ́ gbé kúrò bẹ́ẹ̀ mọ́ ara bí mo ṣe ń pe zùmúra jamiu ní zùmúra jahili nìyẹn so bí ọ̀rọ̀ láti lọ ti ẹnu ìjà tó rí ọ̀rọ̀ míì tó tuntun tẹ́ẹ̀fẹ́ káwọn èèyàn mọ̀ tẹ́fẹ́ káwọn èèyàn mọ̀ nípa rẹ̀. ìlú ìtòkún lókùn tuntun bẹ̀ òun ni wípé wọ́n lórí ìmọ̀ míì míì ìmọ̀ míì míì tó ọkọ̀ tó wíwíwíwí ọlá tó wọ́n bá tó wọlé tó wọlé náà yàtọ̀ ní pé wọ́n ń jọ bàtà ní lórí múmbà ní bàbá ni tó wọ bàtà tó wọ bàtà ọmọ dáná sí. ok mo ń gbọ́ à ń gbọ́ yìí ẹ̀hẹ́ so wọ́n yóò tó wọ́n wàtà wọ́n wọ́n tẹ́láṣí nìyẹn so ìyẹn tó ìyẹn tó rí bẹ́ẹ̀ so ní pé èèyàn fẹ́ mọ ìrẹsẹ̀ àti pé èèyàn fẹ́ mọ àti pé kéèyàn bá ṣe àdìsí kan tọ́ba ní bàbá ń pè lọ́ba yìí wà láì tó àmú bàbá yẹn bí ọlọ́run ni pé ẹlòmíì gan ẹlòmíì àfẹ́wò bẹ́ẹ̀ ni pé ọ̀rọ̀ bẹ́ẹ̀ ni pé ọlọ́run làwọn bàbá yẹn. ẹ mú bí ọlọ́run àmọ́ aláwọ̀ ti kó oúnjẹ báyìí. Hmm, alhamdulilayi bá dúpẹ́ o. alhamdulilayi aláwọ̀ bá mi kó àwọn yòókù náà yọ. ẹ ṣe rí mọ́síálà àdúgbò bàtàwọ mọ́sálásí. bẹ́ẹ̀ ni. ní ọ̀dọ̀ zùmúra jámíù tó jẹ́ sùmùrà jáìlì kò tí ẹ̀yẹ ká gbọ́ wípé àwọn wọ bàtà wọn mọ́síláṣí ti wọn kò yẹ ká gbọ́ rárá nítorí pé àwọn láwọn kì í lo àdíìsì wọ́n láwọn kì í lo àdíìsì ohun tí a sì kà nínú kùránì òun ni pé aláwọ̀ pàṣẹ fàlẹ́bì Mùsá pé bọ́bàtẹ̀ ẹsẹ̀ rẹ̀ torí ààyè yìí mọ́ lo wà yẹn àyè mímọ́ ni mọ́sálásí so tẹ́ bá sọ pé èlò hadisi tẹ́ pé ẹ̀ẹ̀kan ayé jẹ kò yẹ kárí àkọọ́lẹ̀ pé bàbá yí ọwọ́ bàtà wọnú now ṣùgbọ́n kí ìdájọ́ wíwọ bàtà wọ nínú Islam nínú súnà nẹ́bì láti mọ̀ wípé a lè fi bàtà kírun a lè wọ bàtà wọ nínú àdíìsì nínú àdíìsì ànẹ́bì nínú súnà ànábì ọ̀rọ̀ bàtà rinlẹ̀ nínú ẹ̀ ṣùgbọ́n ọ̀rọ̀ bàtà tó rinlẹ̀ ń bẹ̀ yìí ó ní ìlànà ó sì ní orí ìdájọ́ tí wọ́n gbé lé lórí wọ́n gbé lé orí mustahabun pé ohun tá a fẹ́ ni pé a lè wọ bàtà kírun tá a bá sì lè ṣiṣẹ́ sọ mẹ́jẹ̀mú tó rọ̀ mọ́ nínú mẹ́jẹ̀mú ẹ̀ ni wípé bàtà tá a kírun kò gbọ́dọ̀ tutù lábẹ́ abẹ́ ẹ̀ gbọ́dọ̀ gbẹni abẹ́ rẹ̀ ọ gbọ́dọ̀ dry ìdí kẹ́kọ̀ọ́ gbọ́dọ̀ tutù lábẹ́ bàtà yẹn lẹ́yìn náà ni wípé bàtà yìí kò gbọ́dọ̀ jẹ́ bàtà tí ó lè ṣe ẹnì kejì ní sùtà nítorí wípé lásìkò tálẹ́bí ń wọ bàtà kírun oríṣi bàtà méjì péré tí ò lè ṣèyàn sùtà òní máa ń wọ̀ bàtà àkọ́kọ́ òun la mọ̀ sí kúfù amọ̀yẹ sí kúfù kúfù ni bàtà aláwọ̀ pépé kìkìdá awọ nìkan ni àpèjúwe ẹ̀lí bíi sọ́ọ̀tì sọ́ọ̀tì kọ́tùn òwú ni ó ti fún òun tiẹ̀ but kúfù tiẹ̀ lẹ́dà ni wọ́n fi ṣe kìkìdá lẹ́dà ni kò ní ìtẹ̀lẹ̀ kẹta lẹ́dà náà ni gbogbo ẹ̀ so ajá sí wípé bí sọ́ọ̀sì nìyẹn kò sí ìpalára kẹ̀kẹ́ tó fẹ́ kó bẹ́ẹ̀ níbọ̀dì bàtà kejì ó ní náàlù náàlù yìí ìyẹn ni slippers dunlop slippers dunlop slippers náà kò sí ìlera kẹ̀kẹ́ tó fẹ́ kó bá ọmọ ìyá wa táàjọ tó tá fún papọ̀ ẹn bá fẹ́ wá wọ ọ̀ràn bàtà míì kì ṣe ìwọ̀ ṣùgbọ́n àti kúfù ní o àti máàlù ní o àti ìdáhù ní o any kind of shoes ẹ eh? kò ibi kẹ́kọ̀ọ́ gbọ́dọ̀ tutù níbẹ̀ tí ìdìkan bá ti tutù lábẹ́ bàtà yẹn kò lẹ́tọ̀ọ́ láti wọ̀ kírun bákan náà ni wípé ibi táwọ̀ bàtà wọ̀ ó gbọ́dọ̀ jẹ́ ibi tí àwọn elétò mọ́sálásí faramọ́ torí wípé wọ́n gbọ́dọ̀ lẹ́mìí kó ọmọ ọ̀dọ̀ sí ilé ọlọ́run káwọn kan máa ṣiṣẹ́ lọ́sàn lóru lọ́sàn lóru láti máa ṣèmọ́tótó rẹ̀ ṣùgbọ́n ọ̀pọ̀ wa ní ká máa lòdọ̀ sínú ilé ọlọ́run bí ọ̀pọ̀ ìmọ́sálásí tí wọ́n rẹkọmẹ́ndì pé aliwọ bàtà wọ̀ yóò jẹ́ mọ́sálásí inú ebútú mọ́sálásí inú ebútú inú dust tó dá sí wípé wọn ò rẹ́ bẹ́ẹ̀ wọn pàtẹ́ẹ̀tì ẹ̀ wọn rọ́ọ̀gì ẹ̀ nítorí náà èyàn ni àlàyé ṣókí níta ìwọ bàtà kírun ìwọ bàtà kírun súnà àlẹ́bì ni àmọ́dájọ́ rẹ̀ ni pé mustahabu ni ìdídá àti sọ pé ìdájọ́ rẹ̀ yàtọ̀ sí ohun tá a kọ́kọ́ pè é pé súnà àlẹ́bì ni ó ní pé tá a bá fi lè pè ní tá a bá fi lè pè dábẹ́ ẹ̀ ní súnà ajá sí pé gbogbo wa láàmọ́ ní èròǹgbà pé a gbọ́dọ̀ wọ bàtà kírun ọ̀wá wọ bẹ́ẹ̀ àpèjúwe wọ bàtà kírun nínú ọ̀rọ̀ irun ó dẹ̀ gẹ́gẹ́ bí àpèjúwe pé ká gbé ọmọ mọ́yà lórí irun ànẹ́bì gbé ọmọ mọ́yà rí kírun rí ṣùgbọ́n kì í ṣe súnà ìdájọ́ rẹ̀ ṣe súnà pé tá bá ti wá fẹ́ kírun o a wà máa gbé àwọn ọmọ wa tí ń rákòrò a máa gbé wọn mọ́ra yóò máa pa wá lára yóò máa kó ìwásíwísù sínú ọkàn wa lórí ìrun díàpọ̀ ṣùgbọ́n tó bá ṣẹlẹ̀ once a while tọ́mọ wa ń sunkún tí ọ̀fẹ́ ká gbé òun lẹ̀ àti kásá gbé lọ mọ́tíláṣí tàbí ìyá ìkírun lọ́wọ́ ọmọ ìwá ń rákòrò ìyá ìwá gbé mọ́ra kírun tó bá ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan kò sàbúrí nínú rẹ̀ ń tẹ́sí fẹ́ jẹ́ kó yé wa nìyẹn a kí ẹ̀ṣẹ̀ púpọ̀ ìjẹ́ ẹ lè fi àdá òbúra wípé ohun tẹ́ ẹ sọ yìí pé tẹ́ ẹ rí tẹ́ ẹ ti kúrò nínú zùmúra jáìlù yìí tí òdodo ni tẹ́ ẹ lè fi àdá òbúra fún wa. bẹ́ẹ̀ ni sà mo fi ọlọ́run tí mo ń kó búra ohun tójú mi rí ni mo sọ. ohun tójú yín lẹ́nu yín sọ. bẹ́ẹ̀ gbogbo ohun rí báyìí ni sọ. ẹ kódà mo tún ní ọ̀rọ̀ nípa ti ájì kan láti sọ. ọ̀kẹ́ kí lẹ fẹ́ sọ nípa ti ájì. ọ̀rọ̀ ajé àwọn kan lọ ájì ní ọdún kan àwọn méjì láì ní nígbà tó dé báyìí bàbá sáì ní wọn ní five five hundred thousand. ẹni sùúrù o ẹni sùúrù o ẹni sùúrù o ẹni sùúrù o lójú ayé bàbá àlùfáà máíkẹ́lì ọmọ ọ̀dọ́ méjì lọ sí hájì kí ló wá ṣẹlẹ̀.

iye tí ó fi lọ mọ́kà lọ́gọ́ náà lọ́hùn. wọ́n sì lọ kó wá. àwọn yẹn sì lọ kó wá. hello. ó fáìní wọn ní five hundred thousand naira each. bẹ́ẹ̀ni each person five hundred thousand. pé wọ́n lọ sí ilé abọ̀rìṣà ìyẹn ní mọ́kà bàbá àbí bàbá àlùfà Máíkẹ́lì Mọ̀mọ̀dù Jáàmì Adéyẹrí Agbóyè pé ọwọ́ fáìní ọmọ ìjọ ẹ̀ tó sí hajj ọ fáìní wọn ní five hundred thousand naira each. ṣé wọ́n wá san? wọ́n tọ́ àwọn ọ̀rọ̀ wọ́n yóò ní kọ́kọ́ òun yóò ni àwọn yóò dẹ̀ mọ́ sọ pé àwọn ọ̀fẹ́ àwọn òfẹ́ fẹ́ sílẹ̀ àwọn òfẹ́ ẹ tánú bàbá ẹ tánú mi ẹ tánú mi ẹ má jẹ sẹ́rí ibú bàbá ẹ tánú ẹ má jẹ sẹ́rí ibú. inna lillahi wa inna ilayhi raji'un. inna lillahi wa inna ilayhi raji'un. Allahu akbar Allahu akbar Allahu akbar. ah akbar èèyàn méjì nínú ìjọ zumuratul jahili ó lọ sí hajj lójú ayé alfa michaeli alfa michaeli sì fáìní wọn ní five hundred thousand naira each fún wípé lọ́dọ̀ alfa michaeli kàábà ilé òòṣà ni ilé òòṣà ni ẹ̀yin jẹ́ mọ̀ ìjùmọ̀ra tẹ́ẹ̀tù ti gbọ́ báyìí ṣéyìn náà ṣẹlẹ̀ ṣé ọ̀ṣẹlẹ̀ mo fẹ́ kẹ́ ẹ bọ́ ọ̀tá kẹ́ ẹ máa dìbọ́ǹkì àwọn ọ̀rọ̀ yìí látàsìkò yìí lọ pẹ̀lú ògbó aláwò ẹnìkọ̀ọ̀kan tó ti ṣe ìmúra jáìlì rí tí aláwò ti kó yọ á mọ̀ gbà wọ́n lálejò sórí ètò wa afẹ́ká yóò mọ̀ yín wípé irọ́ lẹ̀ ń pa irọ́ òun lẹ̀ ń pa ẹ̀ ní ìsìláàmù ṣe àwọn previous episodes mo ti fi ṣe temuhid mo ti fi ṣe introduction lórí ọ̀rọ̀ yín abala yìí tó ṣẹ́kù máa padà sọ ọ́ létà nínú ẹ́písòdù míì ṣùgbọ́n èyí tẹ́ ti kúrò nínú zumuratuli jaili ẹni kẹ́ ẹ wá sọ ń fẹ́ rí ohun tẹ́ ń ṣe ń bẹ̀ nígbà tẹ́ ẹ wà ń bẹ̀ àti ohun tẹ́ ẹ rí tẹ́ ẹ fi kúrò nínú ìjọ náà ayé fẹ́ gbẹ̀wùn yín torí pé àwọn zùmúra jáìlì wọ́n lérò ni mò ń pa á wọn <laughs> wọ́n lérò ni mò ń pa á mọ́ wọn tí ìgbà tí ẹ̀ ní nǹkan tí màá ṣe mọ́ láyé tí ìgbà ti parọ́ mọ́ yín màá sì lọ sùn kódà tí ìbárò oorun sùn máa lo oògùn oorun kò parí bí ẹ̀ mọ̀ ẹ̀ṣẹ̀ tí ń bẹ níbi kíyàn parọ́ mọ́ yẹn ni èmi mọ̀ ọ́ tí mo fẹ́ parọ́ mọ́ yín fún dáadáa yín ni mò ń wà bẹ́ẹ̀ àṣejọ wà àlìjẹ́ náà ni mò ń wà àmọ́ èrè rí àlìjẹ́ náà wọ̀ lẹ́yìn àlùfáà Michael torí pólùsì náà ni aláìmọ̀kan tó gbópọn ni ẹnìkan kì í tẹ̀lé aláìmọ̀kan tó gbópọn àfikún náà ò di aláìmọ̀kan tó gbópọn bí irú rẹ̀ ẹ lọ túbá ni ẹ lọ túbá ni ṣẹ̀rí báyìí ní ìsìn orígun ẹ̀sìn tiwa òní hajj bàbá ti yín ọwọ́ àgbà fáìní five hundred thousand naira each. mo ti gbọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ pé ẹni tó lọ sí hajj yẹn ó fáìní mo ti gbọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ o. wọn kàn sí ìsọdẹ́jì ọ̀rọ̀ iye owó tí wọ́n gbà ní. ọwọ́ jẹ́ five hundred thousand ó jẹ́ hundred thousand ó jẹ́ fifty thousand. kódà kò jẹ́ one naira ní fáìnì is it legal sógbófin kí àlùfáà mẹ́ńtẹ́lì tó gba fáìnì one naira lọ́wọ́ ẹni tó lọ sí hajj torí ìtàláwọ̀ ẹ̀wà ní mùsùlùmí ní àlùfáà mẹ́ńtẹ́lì ìyẹn tako orígun ẹ̀sìn wa kan tako débi pé ẹni tó bá ṣe é nínú ìjọ rẹ̀ lójú ayé rẹ̀ yóò san fáìlì ìjọ Mádínà gan tá a sọ wípé wọ́n bá ní wọn láti lọ sí hajj wọ́n ń yọ hajj lọ mi ò sì sí ìjọ pé wọ́n máa ń jẹ fáìlì tán bá lọ sí hajj ìjọ àkọ́kọ́ tí máa àkọ́kọ́ gbọ́ láyé mi pé èèyàn lọ sí hajj láàrin wọn ó sì jẹ fáìlì nígbà tó dé òní ìjọ Jumuratul Jami tá a mọ̀ sí zumuratuli jahil tàbí ìjọ zumuratuli jahili tá a mọ̀ sí zumuratuli jami èyí tí alfa michael muhammadu jamiu adéyẹmí abóyèpé tó dálẹ̀ kó tó kúrò láyé orí pẹ̀ náà sì ni àwọn àlífà rẹ̀ ń tọ̀ lọ wọ́n kàn ń ṣe àmẹ́dímẹ́ǹtì kéékèèké ni ṣùgbọ́n tó jẹ́ àkídà wọn gangan orí ẹ̀ ni wọ́n sì wà orí ẹ̀ ni wọ́n sì wà alọ́ọ̀kú wá sí kòǹgẹ́ dáadáa ẹ bá ní ṣíà prógámù yìí o táwọn ọmọ wọn gbọ́ ẹ bọ́ síta ẹ má wulẹ̀ tẹ̀tẹ̀ ẹ lẹ̀ palàpalà kà ẹpisóòdù kan tí n bá ti ṣe oníkẹ́mọ́ debunk ẹ ẹ̀ tí ì rí kankan debunk báyìí o ẹ ẹ̀ tí ì kankan debunk o ẹ kàn fẹ̀tẹ̀ ẹ lẹ̀ lẹ́ palàpalà kà ẹ ẹ àwọn àtàkùrá ní ẹ ẹ ọlọ́run sọ pé ànábì sọ fọlọ́run pé àwọn ọjọ́ mi yìí wọ́n ti pa kùránì tì àwọn òsínú ẹni tó pa àlùkùránì tì tá a bá pa àlùkùránì tì a ní jókòó ti àlùkùránì ọlọ́run ọba ká wá tu sédè yorùbá fún àwọn tí wọn ò ní ìkápá láti lè dá ìtumọ̀ rẹ̀ túmọ̀. ṣẹ́ni pé ọ̀tẹ́ ń sọ tako làákàyè ó sì tako ohun tí ń ṣẹlẹ̀ ẹ̀ ń fẹ̀sùn káwà wípé ẹ aládìsí ni wá àìlò táì bá lo àlùkùránì a ní jókòó ti àlùkùránì kálá káwọn èèyàn gbọ́yé ká sọ túmọ̀ rẹ̀ pẹ̀lú èdè abínibí ti gbogbo ayé wá ń kà lónìí ẹ sì ń lórí irọ́ èyí tẹ́ wá kò sí mọ̀ kò sí nínú ohun tí ń ọpọlọ yín ò wàlẹ̀ ájì wàlẹ̀ ìsàlẹ̀ bírù ájì kìí ṣiṣẹ́ rẹ̀ ṣé ń tẹ́ ẹ̀tùfáyé náà nu ṣé ń tẹ́ máa túfáyé nìyẹn ẹbẹ̀rù ẹbẹ̀rù gbogbo ẹbí tẹ́ ti fi zùmúra já ní ìdàrú aláwọ̀ obìnrin léèrè o aláwọ̀ obìnrin léèrè o o ẹ lọ o inṣàlá o a mú ìjókòó wá sí ìparí báyìí ẹ bá ní ṣíà prógrámù yìí ẹ̀yin tẹ́ bá tún jẹ́ x sùmúra jáhìlù ẹ pè mí lẹ́yìn ètò kí n fún yín ní ọjọ́ tẹ́yìn ní ó pè wọlé mo sì mọ̀ pé ẹ̀yin ẹ̀ búyàn mọ́ ẹ̀yin tẹ́ ti jẹ́ x member ẹ̀ búyàn mọ́ ẹ̀ sì làánà èèyàn mọ́ bíi tijọ́ òun yín so kò sí problem a máa yín. subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilaik wassalamu alaikum wa rahmatullahi wa barakatuhu